أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم ما بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول مذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم فإن الهموم بقدر الهمم أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة dá ibi ìtàkùn mọ́ ni wọ́n dá àdìdá táwọn àwọn àgbà pé ṣé ó bá sí ìtẹ́lẹ̀ kan ní òun dá ní forty thousand ní fifty thousand tẹ́lẹ̀ kan dá fifteen thousand ní òun ní ìdá kan àti àbọ̀ ẹnì kò ní àbọ̀. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه إلى يوم الدين أما بعد nípa kí èèyàn méjì ọdún máa yàn kọ́ mi àdìmàlú so ntí ọdọọdọ náà wà ní ìmọ̀ iná ni pé ó tọ́. ونحن نرى الإمام أبي حنيفة الإمام الشافعي الإمام أحمد رحمة الله على الجميع الإمام مالك رحمه رحمه الله أنا كان الإمام قاملو ẹgbẹ́ ìpẹ́ni kan náà pàdé ẹnìkan náà ni yóò pa làǹkọ́mí tó bá ti lẹ́gbàá rẹ̀ èèyàn kò ní dì mọ́ làǹkọ́mí èèyàn kò ní dì mọ́ àgbò ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lẹ̀ àwọn náà lẹ́rìí tiwọn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó dọ́gba pé èèyàn méje làǹkọ́mí èèyàn méje màálù tí wọ́n rán de rìwáyà mi lè hadith pé èèyàn mẹ́wàá lè dènà àkùnmí àwọn tó pọ̀ jù náà ni pé èèyàn méje ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n pọ̀ jù kọ́ má ju méje lọ bẹ́ẹ̀ nìkan bá lówó tó fẹ́ dapa kése pé kò kọ́ kése pé kò tọ́kọ́ gẹ́gẹ́ bá àmàlìkí ọ̀sẹ̀ tó bá fẹ́ dapa tó pọ̀ nìkan fẹ́ dá ló pa ó lè dapa kése pé ọmọ ẹ̀ ṣe ara rẹ̀ kí kéèyàn kọ́ kùn àbí èèyàn mélòó kan kùn ó lè dapa ẹ̀yìn ká lè dá ràkúnmí pa ṣùgbọ́n tí owó rẹ̀ bá tó bẹ́ẹ̀ tó sì fẹ́ pa ràkúnmí àdékẹ́ni àbí àbí màlúù tí wọ́n tó dé pọ̀ pẹ̀lú àwọn míì mẹ́fà fún ju méje ṣòro kí wọ́n má ju méje lọ ṣòro tí wọ́n pé kọ́ pọ̀ ju méje lọ ṣòro lọ́kẹ́ni kan dapò ó tọ́ ṣòro ìwọ̀n bá ti tó méje náà wọ́n lè wọ́n lè pa wọ́n lè pa nǹkan mi akọ́yàn mẹ́ta ló di mọ́ra nǹkan mi kan ni àbí àwọn mẹ́rin ni àbí márùn ni àbí bẹ́ẹ̀ náà màálù so wọ́n lè pa kéṣe dandan kókó méje torí pé sọ́mà tó méje ọ̀ wọ́n sàbá nǹkan mi àbí wọ́n ti sàbá màálù kí wọ́n kò sí méje sóbìrì sóbìrì ìdá kan nù dá méje ìdá kan nù dá méje tó ń kálukú wọn náà ni tó jẹ́ tó ń kálukú bẹ́ẹ̀ tí yẹn túmọ̀ sí pé ìgbà tí wọ́n ń tàn pa àgbò àbọ̀ pa ewúrẹ́ náà olùdámẹ́tẹ̀ tó bá pé wọn bá kó méje tí wọn bá kó méje wọ́n ti ń tàn ti ní dájọ́ pápádò ju tó tún dàgbò gan lọ so olùdámẹ́tẹ̀ tí wọ́n á di papọ̀ tí wọ́n á tí wọ́n fẹ́ jọ pa màálù àgbẹ̀rẹ̀ àkọ́mí yìí. هذا ما أبو هذا الإمام أبي حنيفة رحمه الله àwọn ní kí obìnrin wọn jẹ́ pé orúbà náà rẹ̀ ti ṣe ìyẹn ni pé ẹ fi jọ́sìn ọlọ́run ọba ni kó má jẹ́ pé bóyá ẹnìkan bẹ́ẹ̀ náà méje yìí tó ń fẹ́ jẹ́ wọn fi ṣẹran nílé ẹnìkan rẹ̀ ti ṣẹran kó tó rẹ̀ fi ṣọ̀bẹ́lé tó ti pé ó lánìyàn abẹ́lómi akẹ́kọ̀ọ́ lòún fẹ́ lòún fẹ́ lò fún so ọlọ́mọ Abu Hanifa kó lè gbọ́ kórba iná ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀dọ́ papọ̀ níbi ọdún fẹ́yà yẹn so lọ́lọ́dọ̀ imam shafi àti imam ahmed alhamdulilah àníyàn tí aláfọ bá yàtọ̀ kọ́ ipá nìkan fẹ́ fẹ́ fi ṣọ̀bẹ̀nu lẹ́nu ẹnìkan fẹ́ ṣe bá mi kàkà báwọn so ẹni kò sí nǹkan tí ọ̀tọ̀ kọ́ńtà ti pé méjì kọ́ńtà máa lè ní méje so kọ́ńtà máa lè ní méje so especially nínú ìgbìmọ̀lú. látara eléyìí tọ́lá pé náà ìtọ́ bá fẹ́ bá wọn pín wọ́n bá fẹ́ bá wọn di papọ̀ wọ́n bá fẹ́ di papọ̀ wọ́n bá fẹ́ bá wọn di wọ́n bá fẹ́ di di papọ̀ náà tí wọ́n pa màálù méje yẹn àbí mẹ́rin àbí méje fún àkọ́ni ni lóbìnrin bá lọ́kọ́ bá jọ́bìnrin kò ṣe kankan kò ṣe kankan obìnrin lè bá wọn dáwọ màálù wọ́n lè bá wọn dá kìnnìkan kọ́ńkálù kó sá ti mọ̀ pé iye tí wọ́n dá ni. wọ́n sọ pé wọ́n tọ́sán wọ́n kásọ pé wọ́n náà forty thousand wọ́n ta màálù wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ kásọ pé wọ́n náà forty thousand màálù tó wọ ọdún méjì dùkúlá ń bá yìí náà tó wà níwà tó dájú ẹ̀yìn kó tó ọdún méjì tó tún lébi oṣù méjì mẹ́ta so kájọ pé one forty one hundred and forty thousand ẹ̀yìn méjì lè lóyún ọ̀dà twenty twenty thousand kájọ pé two hundred ni kájọ pé two twenty ni ìlú wọn dà ọ̀nà kájọ pé two hundred ni ìlú wọn dà ẹ̀yìn méjì wọn fẹ́ kàn pé nǹkan kálukọ̀ dà ọ̀nà wọn kàn pé iye táwọn dà so ní bá ṣe iye tí wọ́n bá dáṣá nípa ìbámu tí wọ́n bá ń ta màálù wọ́n sì mọ iye tí wọ́n ọ̀dà so wọ́n á pín sọ́nà méje wọ́n kálukú kó sóbò ìdá kan nínú méje ìdá kan nínú méje tọ́wọ́ pẹ́ nìkan bá dá bíi ti èèyàn méjì kálukú bàbá ni wọ́n ń kásọ̀ pọ́n ta màálù ní two hundred kálukú báyà wọ́n ṣe kí wọ́n ẹnìkọ̀ọ̀kan dá twenty twenty tẹ̀lé no àbí kálukú wọn dá two twenty thousand twenty twenty thousand àbí kẹ́rin pé àwọn mẹ́fà wọn wáyé wa ẹnìkan dáwọ̀ yẹn méje twenty percent eight forty six àbí so i'm ah, sorry fifty six so fifty six ẹnìkan dá fifty percent lẹ̀ àwọn ẹ̀mí ìdọ̀tí wọn lẹ̀ so n túmọ̀ sí pé ìdá méje ọ̀nà méjì ni wọ́n ṣe kí ni báyà pé pé mẹ́ta lọ́ba kó báyà pé mẹ́ta lọ́ba sàn ó yẹ mẹ́ta lọ́ba sàn ìdá mẹ́ta ọ̀nà mélòó ní òkú àhàkàdà so. ìrìnàjò obìnrin ọdún jẹ́ pé ọdún wọn jẹ́ obìnrin ni o àbí àwọn akájọ́ ọkùnrin nínú àwọn akájọ́ obìnrin ni o kò sí nǹkan tó tó bá nílẹ̀ kò sí ọlọ́run bàbá tó ní wọn. ọkọ lè jọ pa tí wọ́n bá rí pé ìyàwó náà ń fún bá pé kí tọkọ sí i kò ló pé kí dá màlúù pa àbí tí ìyàwó náà rí pé kò ló dá màlúù pa àbí wọn wọn so wọn kàn náà wọ́n jọjọ pé kàní sí pé èmi lọ́kọ èmi kàní sọ wọ́n jọ owó wọ́n jọ dáwọ́ pé láti ṣe pa àdó àbí màálù kàní àti ń pè àdó àbí rànfúnmi àbí màálù láti fi ṣètò láwọn ọba ni ẹ̀sìn jọ dáwọ́ bákan náà ni ẹ̀jọ̀ ṣe bákan náà ni èyí tó fìdí èmi ní tó ń fún agbára ní fún kí ni rárá bá dà ní rárá kí ni tọ́ ọkọ bá ju tìyàwó lọ dé àwọn èèyàn ti fi kí n sí kọ́lá bí àwọn bá dáwọ́ èèyàn mẹ́rin lọ́kọ̀ dáwọ́ èèyàn méjì àbí kẹ̀kẹ́ ní sọ̀tọ́ ẹ̀ tẹ̀lé mẹ́rin náà kó fún ìyàwó ìbádà ńlá sọ ọ̀nà kan ló dọ̀sẹ̀ pin ọ̀tí wọn bàlá ọ̀tún nínú. ọ̀nà àtọ̀jọ́ kan fẹ́ ọ̀nà àtọ̀jọ́ kan fẹ́. wọn jẹ́ pé kó ló bá wọn sì kẹ́kẹ́ pẹ́ nìkan àjẹ́ wọn wà pé tóun fi dáwó tóun fi dá báyà pàmòlò wọn pé wọn fẹ́ jẹ́ nílé wọn fún ọjọ́ jẹ́ pé kínní náà wọn jọ pa iléyà náà wọn fi jọ pa. wọ́n ṣẹlẹ̀ o. Mm-hmm àwọn ọtí àgbẹ̀kẹ́ wọn ní èèyàn lè dá èèyàn lè pè èèyàn méjì lè pàmò lọ́dọ̀ tí wọn àti nàkúnmí ní àwọn bá pàmò lù òun nìkan náà ni tí bá pa àti bá pa nàkúnmí òun nìkan náà ni lẹ́yìn bẹ́ẹ̀ náà ni bí ẹran hajj lọ́dọ̀ wọn mùtọ́mátìrò ẹni tó ṣe ọmọ inú oṣù hajj tó parí ọmọ tó wá dó sínú kàtí ọjọ́ ọjọ́ kẹjọ fi pé ó ti ṣe ìfọ́n hajj ń jẹ́ mùtọ́mátìrò ẹni tó ṣe na àwọn méjì wọn pẹ̀ràn hádìó tí wọ́n pa ádámà malik mádàbù wọn ni pé ẹnìkan náà ni wọ́n pa eh, sọ́rí nígbà bá pa so òun náà ni ọ̀dà pa èèyàn ló ń dẹ̀ mọ́mà lóun bẹ́ẹ̀ náà èèyàn sì ń dì <laughs> tí wọn. mo sọ pé eh, alimam alimam alimam mazari rahmanlah nínú ni malik ṣe tíra المعلم بفوائد صحيح مسلم دفعنا فايد ما دفعنا ما وين الإمام خليل رحمه الله على أنه الإمام الإمام الإمام حتى الإمام حطاب ما تنجي شالو مصطفى خليل سو إيه، تنجي شالو نتيجة كي كما كي كما مسترجح من المذهب tí ìkìláfù bá wọn lórí wáyà tì so that inú tí wọ́n ṣe kí ni pé wọ́n ti táfíkọ̀ láàrin alqada abdulhad àti alimam mazari pẹ̀lú àwọn ọdún baziza bàbá ó jẹ́ pé àwọn mi ò jìnnà sí àwọn lọ púpọ̀ jẹ́ pé kọ́dé kú ní four twenty two tiwọn four twenty two àwọn alimam mazari kò bí five something so àdínà kúrú ṣáà. الإمام ماذا رأيت في القدر بالهب رحمه الله أنسي أنسي تسيا أنسي أنسي بديت نفكر ترجيح معايا تسيز ترجيح ابن بزيزة ابن بزيزة وطوة سو أنا أنا ولا مال ماذا أبغى نبيع سني مكان أنا أنسي تنسي سو أنا كل أنا ماذا لي ما من الله نوع أنا ماذا أنا ماذا فان ما ماذا ما مالك رحمة الله جميع أنسي ترى المعلم بفوائد صحيح مسلم أنا أنسي البرهان في الأصول أصول أصول فقه so wọ́n ṣe àwọn tíra mi náà rákìlá rẹ̀ lọ́jọ́ náà. dábì sẹ́rí níbi tíra àwọn yìí àti abẹ́rẹ́ ọ̀rọ̀ tẹ̀mẹ́tẹ̀ ọ̀rọ̀ aláhádìó wọ́n ní mọ́dàb wọ́n sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ mọ́dàb yẹn wọ́n ní ẹ̀rí rẹ̀ náà ni pé bàtí intanet sọ pé fáyọ̀dá àmì ń tún fàmí tẹ̀mẹ́tẹ̀ àdúrà láti ilẹ̀ alhaji fàmí sọ̀rọ̀ mí alhaji mí alhaji tọ́wọ́ ní ètò wọn pé mí alhaji àbí ò tó pé ẹni tí a bá ti méje bá ti dì mọ́mọ́ lò ọdún méje dì mọ́mọ́ nǹkan mi sódò sódò ló kálukú ọmọ àbí ọjọ́ tó bẹ̀ ni sọ pé ṣe pé tó pé ló tó pé ni wọ́n kálukú pa kì ṣe nǹkan tó pé so láàárín mi ti lọ́dọ̀ so wọ́n fẹ́ dáadáa náà ni pé ó tọ́kàn ló jẹ́ mi tọ́kàn ló jẹ́ dì mọ́mọ́ màlúù kọ́dà بلا تنيم أنا أنت وجزاكم الله خيرا ọlọ́run ọba ni ọ̀dọ́ ọlọ́run ló léyìn wa wọn kọ́ ládàá ìgbà tí wọ́n fẹ́ lọ́dọ̀ kálukú tí kálukú sọ́lọ́n ti fún kálukú ní kápá kí n kálukú ní ikhlas ẹ pé tòlùtò lọ́rùn bá tòlùtò lọ́rùn bá tòlùtò lọ́rùn bá náà so tí ẹ lọ́n bá ní kéèyàn ní ikhlas àti ẹ bá wò ntí ẹ kálukú bá pa tó bá tóbi jura wọn lọ dáadáa lè jura wọn látàrí léyìn ẹ pé ọlọ́run sọ pé wọn yọ azim sha'a'ira Allahi fa innaha من تقى القلوب أصبح دليل عبدالله بن عباس رضي الله عنه وعن الصحابة تعظيم شعائر الله يعني òun náà ní istismar ní ẹran léyà ẹran hajj kí wọn jẹ pé tí wọn bá pàkó tóbi kó sì rọjò sóò aláṣàkà pé bí ẹran bá ṣe dá sí wọn bá ṣe tún tóbi wá sí ibẹ̀ ó wà nínú pásítì ṣẹlẹ̀ àfẹ lẹpẹ tí wọn jẹ kí ládàá yẹn náà ṣe gbogbo ẹgbẹ́ ìpínlẹ̀ ládàá náà tó máa pọ̀ sí lọ́dọ̀ Ọlọ́run àbá tí yìí ó ní tí ìkíláàsì bá ti wà ní o tí o sì tí o tí o sì kárí mi tí o sì ká gbọ́ mi tí o sì tí o fẹ́ tákàwó kàkàbáyà ẹ̀ so ní wọn bá pé ntọ́kọ̀lùkù bá pín yóò máa di pé yóò máa hàn yóò máa lọ síbẹ̀ ntọ́kọ̀lùkù bá pín ẹni tó bá mú sódòrò màálù àdó sódòrò rà kúnmí báyà lómi ní adúlẹ̀ nǹkan alẹ́ rẹ̀ tó tóbi tó ti kàǹkà tó ju sódòrò lọ sọ̀rọ̀ táwọn àdùnkàn tó yẹ pé èèyàn ń pàkọ̀ kan àbí ewúrẹ́ tẹ̀ ń pàkọ̀ kan wọ́n sà tóbi jura wọn lọ àbí so ìyẹn wọn pé ìjọsìn nìkan kò sí ní tọ́jú dájú pé kò sí ní tọ́jú burúkú ẹ̀wọ̀n wẹ̀rẹ̀ tó tóbi jù ẹ̀dá àti ìjọba ìfọ̀nà ọ̀bà ni النبي صلى الله عليه وسلم بحديث الإمام الترمذي رحمه الله وغيره الإمام الترمذي يصح حسنا حديثنا أن ما عمل ابن آدم عملا ما عمل ابن آدم يوم عملا يوم النحر أحب إلى الله عز وجل من هراقة الدم وإنها لا تأتي يوم القيامة بقرونها وأذلافها آه، وأشعارها وإن الدم وإن الدم لا يقع من الله لا يقع بمكان من لا يقع عند الله بمكان قبل أن يقع على الأرض فقيل بها نفسا حديث الإمام الترمذي حسنه رحمه الله ورحمة الله جميعا. يعني النبي صلى الله عليه وسلم iṣẹ́ tó tó tóbi jù tó ṣe jù tó lọ́wọ́ tó wà nífẹ̀ẹ́ sí tí a máa ń ṣe jù ní ọjọ́ kẹwàá àjọ tá a máa pẹ̀ràn ọdún ní kí wọ́n ṣe kí wọ́n pẹ̀ràn. wa innaha la ta'ti yawm al-qiyamati bi quruniha wa aghlafiha wa ash'ariha àwọn ẹ̀tọ́ kálukú ní wọn lójà al-qiyama pẹ̀lú bó ṣe ní òsì pẹ̀lú bó ṣe ní rilf àwọn akíní pátákó wọn bó ṣe kí sí bó ṣe jẹ bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ọ̀rẹ́ bí wọ́n ṣe wà láyé sí torí ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ nínú ẹ̀ṣọ́ ni nínú kátó kí n sọ wọn ẹnna dama la yakọ ẹnda lọhẹ dùnmọ kan kọbìlà yẹn kọlà ẹjẹ yẹn kan kájọ sílẹ̀ dọlọ kótó dé kótó kan tà sílẹ̀ sílẹ̀ hadith anabi ni ẹ gbọ́dọ̀ sọ pé ẹ gbọ́dọ̀ fi sọlọlọ fẹnẹ ẹ gbọ́dọ̀ fi ẹ gbọ́dọ̀ fi làákà ìdájọ́ ẹgbẹ àìbá ní ṣe dọ sókè pé ẹ̀jẹ̀ kan tàn rí lẹdẹ ó ti so ọlọ́run náà bẹ́sẹ̀ jẹ́ nǹkan sọ dáná lè sọ alátìgbà sallallahu alaihi wasallam alátìgbà sallallahu alaihi wasallam nǹkan wọn náà lómi ṣe nǹkan rò pé nàkí àti mú kálọ̀ ṣe ìdánwò fún yàrá sàárè nínú kan ṣọ́nà nígbà náà wọn sì mí ní ṣe dára ń ṣe nǹkan rẹ̀ ń ṣe ṣe bá dẹ̀ ọlọ́pàá ṣàní ṣe lé sáré àwọn oúnjẹ sáré àwọn orí tó ṣe rí nǹkan tó ṣe rí kìíní pé ọbọ̀ náà ti àgbà ọlọ́pàá ṣọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ sẹ́ni pé ń bí hadisi yìí iṣẹ́ ara rẹ̀ tọ́ka mẹ́bẹ̀ lọ síbi pé kí ẹran tóbi ó ní kí n ọ̀nà ọ̀la yàtọ̀ sí ti ayàtọ̀ ayé tí sọ̀hádé gbìn àbá sọ pé tàbí mi ṣàyẹ̀ bàtà lọ aṣọ àìlọ́lá ẹ̀sẹ̀ sinaná aláhìá bí alhàdáyà náà so ń tara bẹ́ẹ̀ ní àbá pẹ́kọ́ láàrin àti ìlú ṣe ọ̀gá ẹ̀kílásì náà ni tó ṣe kójú kí wọ́n jẹ́ra lógun lógun lórí ẹ̀kílásì ọlọ́run sọ pé láyé yàrá làlọ́hà lùsọ́mùhà ọ̀làdìmọ̀ òfà ọ̀làkín ẹ̀yìn olùkọ́ pákóá mi nǹkan ẹni tó bá pa tó tóbi pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba àti ìkíláàsì sẹ́ni kan pa etí kò tó pẹ̀lú ìbẹ̀rù ọba àti ìkíláàsì tí ìbẹ̀rù ọlọ́run ọba àti ìkíláàsì wọn jọ sí sọ̀rọ̀. Thank you. ọ̀nà ọ̀nà irun rẹ̀ yàtọ̀ sí kìnìún ṣáó irun ọ̀rọ̀ màlúù wọn kí ni ń pè rọ́bàrù irun ọ̀rọ̀ àkọ́ni kí ni ń pè rọ́bàrù ọ̀tọ̀ ni rọ́bàrù ọ̀tọ̀ ni ṣáàrù ọ̀tọ̀ ni sóòfù àwọn ọmọ ní sóòfù irun tí àgùntàn bàtà wọn bí tó lè ṣe bí ṣáàrù bí àwọn bá ń pè àwọn akínní nìyẹn goat ewúrẹ́ rọ́bàrù ń bí o ti màlúù àkúnmí àbí ohun àkúnmí ohun tó ń bẹ lára àkúnmí nàkan ń bẹ lára màlúù ẹ rọ́bàrù rọ́bàrù nìyẹn so. ومن أصوافها وأشعارها ومن أصوافها وأبارها وأشعارها تطعمت إلى حين so so أنا يعني كل ذلك كل ذلك أنا النبي صلى الله عليه وسلم أنا ضحى آه، بست بدن بست بدنات يعني بستة بدن بست بدن قياما وضحى بكبشين أملحين بالمدينة ثم ذكر حديث الإمام مسلم أبي داود so wọn pe n túmọ̀ sí pé báyà ànábì kọ́ àti wọn kọ́ àwọn kọ́mí náà wọn sì pàdé ndé ya fi ọdọ hẹ́yà báhà dárí kó báhà sọmọ sọmọ láti àti hajj kan tánà jìṣì sọ̀rọ̀ bọ̀ sọlọ sọlọ tí wọn gún àwọn kọ́mí fúnra wọn ní sixty three sixty three wọn gún fúnra àmì sẹ́gun adéwájára tí wọ́n pè tí wọ́n pa tí wọ́n pa yòókù wọn kò dábàá yọ sí three hundred lóko thirty seven thirty seven hmm. lóko sallallahu alayhi wa sallam. ودود أنا ودود حديث عن أبي داود دخل رسول الله صلى الله عليه وسلم نحر رسول نحر رسول نحر صلى الله عليه وسلم ستة ست ست بدنات هذه ستة بدن ستة بدن قياما وضحى لكرشين الوحيد للمدينة أنا جالس في حج كمان صلى الله عليه وسلم ما سجل بدن نعم سبحان الله آمين أنتم جزاكم الله خيرا سلون جزاكم الله خيرا خيرا الناس كلها به ذلك يوم مفعول به الثانيين جزاكم الله خيرا أنا سكوا جزاهم بما صبروا جنة وحريرا جنة مفعول به الثاني وحريرا عطف Thank you. nítorí dá tí wọn tí wọn bá fẹ́ du ẹran ọjọ́ ẹran tí wọn pa ní ìyá ni o àbí ẹran tí wọn pa ní hadi ni o ní mẹ́ka lọ́sọ̀tàn wọn pè àbí pẹ̀lú àwọn àbí èké ẹran tí wọn fẹ́ pa fún àpékọ fún ọmọtọ́lá ọmọdé ní fún ọjọ́ kejì àbí ìyá ti fẹ́ pẹ́ẹ́rẹ́ pé wọn jẹ ni o nítorí dá nítorí wọn kọjú ẹ̀sìn kébìlà torí nítorí ti di àṣà mùsùlùmí náà nítorí nítorí wọ́n fún mùsùlùmí pé ní wọn tí wọn bá ṣe ní ìbádà kí ni wọ́n ṣe wọ́n kọjú sí kébìlà ni ọkọ̀ ìdájọ́ àná wọ́n kọjú sí kébìlà kébìlà ni wọ́n kì í ṣe ní májẹ̀mú kì í ṣe ní májẹ̀mú pé bí wọ́n ṣe bí wọ́n kọjú ẹran tí wọ́n kọjú sí kébìlà pé kò ẹran o wọ́n wéṣì ní o kàn so so that ǹgbọ́n ẹ tí wọ́n bá wà láti yára tó dáa tó sọ fún ọkọ̀ jẹ́sí kébìlà dáa wọ́n àbíkún náà ni ọ̀nà tó fẹ́yà bá wájà bá ti dùnú bò ha ọ̀kọ́lù mi ni ha ọ̀ àti ìmọ̀lùkọ́ ni wọ́n lọ ọ̀tá náà gígùn ẹ̀ náà ni gígùn lójú fún tuntun ẹ̀ àwọn onímọ̀ fi sọ pé إذا ذابح إذا ذابح الإنسان ما ينحر أو النحر ما يذبح هل يجزئه ذلك؟ يتوان دو تاوان باغون مالو وما ندوني سيتان باغون مالو ميان سنكون أكمل سو وليا أدو وليا يعني أبي سو ọ̀yá lẹ́bi ó ti dóní hádìó àbí ọ̀dóní hádìó àbí kí wọ́n ra màlúù ni àwọn kọ́mẹ́tì pé èèyàn máa ń gbọ́n ni ní wọ́n bá du ìyẹn tó yẹ kí wọ́n du wọ́n du dáadáa o sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣé èèyàn ra kọ́mẹ́ láti fi ṣe ìdá láti ṣe hádìó ni àbí láti pe àti àbí láti fi pẹ̀nàléyà ni o àbí láti fi pa àkẹ́kọ̀ọ́ ni o torí àkẹ́kọ̀ọ́ yẹn tó bá lówó tó bá fẹ́ fi ra kọ́mẹ́ pa àkẹ́kọ̀ọ́ kò sí kankan hadith wa bẹ́ẹ̀ táwọn nínú yóò ṣe hasan nínú àwọn hadith bẹ́ẹ̀ ni màálù kò sí yàn kan náà kò sí bíjà kò sí bíjà so nítorí dáadáa náà ni pé tí wọ́n bá dún tí wọ́n máa ń gún àbí wọ́n máa gún tí wọ́n máa ń dún tí wọ́n gún dáadáa jọ́sẹ̀ kan gún wọ́n dúró jọ́sẹ̀ kan dúró tí wọ́n máa ń pàtẹ́ wọn pàtẹ́ so báṣ kò sí kankan ìdáhùn àláwọ́lá ni pé ìtí wọ́n máa ń gún kí wọ́n ó gún ni o ìtí wọ́n sì máa ń dún kí wọ́n ó dún wọ́n máa bàrà tó ní wọn. ọ̀yà. sọlá náà sọlá. المدينة اها نعم àwọn mímọ̀ sọ Now, so, answering question. Not bad.

alòmí bẹ̀rẹ̀ sí lórí ìṣẹ́ ní ọ̀dọ́ wa. ẹtí máa ń sọ pé ṣé irú ilé ẹja ẹja ìpàdé pé ẹtí lẹ́rẹ̀ ga àwọn òbí ìlọ wọ́n tàn wọ́n nípa àwọn tètè ìmáàmù tí bá kírun ẹ̀ lẹ́yìn tí ó fi kírun tán tí ó sì kú tán eléyìí tí ẹni tó bá pẹ̀lú lẹ́yìn ìgbà tí wọ́n kírun tán tí wọ́n sèkú bá tó dọ́gba náà ní mọ̀ ni pé ọpọlọ léyà ẹran rẹ̀ wọ léyà so tó di pé ní wọ́n ti kírun tán sí kútùbà kan tán. so ìyẹn ni pé bó ṣe pé ìmáàmù bàtẹ̀ tí ì pa tí ì pa tí mọ́ mùsùlùmí ẹran wá sí eid wọ́n mẹ́ran wá sí mùsọ́lá gbígbá ti kéde ọmọ ẹran wá ìmáàmù tí ì pa tí ó ti ní kàkà tí ọjọ́ kí so ẹni tó tó dọ́gba náà ní ìmọ̀ ni pé ọ̀pọ̀ ẹran ló ṣe kọ́kọ́ ìgbà ètò dáa jù lọ́dọ̀ ọdún náà ni pé kó jẹ́ kí iná máa pa tí ó yẹ tiẹ̀ tán kó tó pa ìyàn pé tí wọ́n bá ṣe kó tán nínú wọn pẹ̀rọ tí wọ́n bá mẹ́ra wá sí ibi tí wọ́n ti ń kẹ́ẹ̀dì ni wọ́n mẹ́ra wá sí ẹ̀ẹ́dì tí wọ́n jẹ́ kó pa tán kó tó tó pa ni tí wọ́n bá mẹ́ra wá sí ẹ̀ẹ́dì bóyá ìmọ̀mọ̀ rẹ̀ rẹ̀ àbí yẹ pé kankan lójú kan mẹ́rin wá nǹkan sáfà àbí ìmáàmù tẹ̀ mẹ́rin wá ṣùgbọ́n ìmáàmù tètè pa so ẹn tó bá èèyàn ṣe èèyàn ṣe tàhárí irú àkókò tó yẹ kí tí wọ́n bá fẹ́ pẹ́ náà àkókò tó ti dùn tán tí wọ́n bá ti tàhárí ẹ̀ tó ti sọ àsìkò so èèyàn palẹ̀ yẹn gbà èèyàn wá sí ẹ̀dìnlẹ̀ èèyàn wá sí ẹ̀dìnlẹ̀ pé ẹ̀dìnlẹ̀ tí wọ́n bá ṣe kí ni o tí wọ́n bá ń lọ kèsì pé èèyàn sọ pé ìdìkan lèèyàn lọ pẹ́ẹ́pẹ́ aago mẹ́sàn-án lápèjú òun àwọn kírun àbí mẹ́wàá lápèjú àbí mọ́kànlá làwọn kírun àbí méjìlá àwọn kírun lápèjú ń tọ̀ ọ̀yá ẹ̀yìn tẹ́ ti kírun ní àsìkò ṣòro àdásìkò dúhà ẹ̀ pẹ́ẹ́rẹ́ àwọn kalẹ̀ hàn kò bá wọn. torí níbi àdóso tí sàhàdù bẹ̀rẹ̀ jẹ́ńdé bin Sulaiman rọ̀dí àlọ́ àná àṣà sàhàdù sallallahu alaihi àwọn bá nàbí فلما فرغ خطته فلما قضى صلاته وفرغ من خطته باتانا بكلمة صلى الله عليه وسلم قال خطبة أسفل عن النبي صلى الله عليه وسلم فنظر فإذا الشيطان فقد ذبحت بأنا بسبب كان بتاعها فرأى شاة مرضوحة كانت تدو فالنبي صلى الله عليه وسلم من ذبح قبل قبل الصلاة شاته شاة لحم فليذبح مكانها فليذبح شاة مكانها أو كما قال النبي صلى الله عليه وسلم النبي نعم تبع قيام سواد كان وتكيوم كل شيء أنا تواجه عندي لقاء كيف سنقول لكم ليا عندما تبع قيام سواد بتنعي بتنعي so òun ni ọkàn tó yẹ kó pààyàn. so ẹni tó bá pẹran tó yẹ kó pa náà sọ yìí nǹkan tí wọn bá pa lẹ́yìn wọn ṣe àfihàn tí wọn bẹ ní kí wọn bá pa lẹ́yìn ìgbà tí wọn kírun tán tó bá tí wọn ṣe kópa tán sódò òun tó wọn ṣe kíni ọpẹran so náà ni ọ̀rọ̀ tí Ahmed sọ àtàwọn nínú pé tí èèyàn bá fi lè pa ẹran. na ìgbà tí ìmáàmù ti kí wọn tán àti sọ́kúbà tán so tí àbálẹ̀ ti kí ìmáàmù du ẹran tí wọn so ẹran ó sì ṣe kí ni ó sì wọlé na ẹran lé ẹran àti kí ni tó ti yá ọ̀rọ̀ ni ọ̀rọ̀ tí ó dọ́gba ọ̀dọ̀ ìgbà tàbí àlèmọ́ àmàlẹ́ kan dáàbò tí wọ́n ní pé àfi

nínú hadith yẹn náà nínú àwọn ẹ̀rí wọn náà ní pẹ̀lú hadith yẹn pé ànábì ò ní wo pé ẹran wọn máa para ọdún wọn pàṣẹ kí wọn tó so àgbàdo ẹ̀yìn bàtà àgbàdo pẹ̀lú àtà sọ̀rọ̀ sọ̀rọ̀ tó tí wọn bá ra mú tí wọn bá tí wọn bá ti wọ tó bá wọlé mú ẹran wá sí mùsọ̀lá lẹ̀ ẹ̀yẹ dẹ̀ ṣe àwọn kí wọn máa parí kúdùbà kò sí tí wọn ti ta wọn fẹ̀rẹ̀ náà so wọn kúrú ọba ẹ̀rọ hadith ní pé tí wọn bá pẹ̀lú lẹ́yìn bàtà bá kí wọn tán sí kúdùbà tán ẹran ẹran lẹ́yìn náà ìyọ̀ǹda tọ́lá kọ́ bá jẹ́ pé kí mọ́mọ́ tó ṣe kí mọ́mọ́ tó pàtì ẹ̀mí tí wọ́n dára wọn máa ṣe èdè wọn tó dáa jù kí yàn ṣe kí mi kí wọ́n fi jáde fún ọ̀sẹ̀ láàfin kó fi bẹ́ẹ̀ kó fi àlàyé pé ọmọ àbọ̀lọ̀ tó ní wọn lórí ẹ̀ ibi tí yàn bá ti wá kí wọn ibi tí yàn bá ti kí wọn tẹ̀lé tí ó tó lọ kí wọn gbẹ̀tàn pẹ́ pé ẹni tó ń sílẹ̀ àti ọ̀pá ìgbà yẹn ni yóò ṣètì bẹ́ẹ̀ pẹ̀lú ìmọ̀ ذكر الله بناتني أسكو الشروق وأسكو الضحى قصيت وأبامتين لكيون يدين قصيتي لكيون يدين أسكو الشروق ìpẹ́sígbà tí yọ̀ǹda kiri sóbò tán wákàtí kan lé mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́wàá so sígbà tí yọ̀ǹda kiri ìṣòro kò máa bẹ̀rẹ̀ every every thing so that ìgbà yẹn ọ̀dà àwọn míì ẹ̀ ń mọ́tẹ́ máa wà lọ́sọ̀rọ̀. ìdánilẹ́yìn kí sọlá tẹ̀lé jù so òṣèré kan tó wá ṣe ń tẹ̀wọ̀ mú pé lásìkò yálẹ̀ tà gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ọmọ so èèyàn kan lọ rí tí èèyàn bá rí pé èèyàn nífẹ̀ẹ́ sí àti lọ pẹ̀lú mọ́jàmú kọjá pé kìlọ̀ pé tó rí pé kíkanjú pé ti kírun tán kọjá pé tọ̀ nínú ẹni so. náà tí a lè kírun lẹ́yìn ẹ̀ ń tàn tó sì jẹ́ imam tí ń bẹ̀rẹ̀ láwọn ti sojú pé ọmọ kò ṣe alẹ́ ní السلام ورحمة الله وبركاته. آمين عليكم. nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ àbí àwọn kan náà onímọ̀ sọ pé gbogbo tí abáfẹ́ ẹni tó máa ti ń pa iléyà nínú àwọn ẹran yẹn tó bá fẹ́ ṣe àpékọ̀ àlejòsùn náà mà iná ètò tá máa ń ṣe látara tá máa ń wò tá máa ń wò lára àwọn ẹran tó ń yẹn nípa ni nípa àwọn jẹ́ àléébù tó yẹ ká sí ká ti rò wọn ni exactly bẹ́ẹ̀ náà tábàlẹ̀ pàṣẹ tábàlẹ̀ sọ súnmọ́ súnmọ́ súnmọ́ ọmọ so àwọn kan sọ pé rárá kò kò lè kò kò mí o ti àkẹ́kọ̀ọ́ àkọ́dọ̀ kò rí bẹ́ẹ̀ bí tánàbí sọ̀rọ̀ yìí wọn ni pàṣẹ lọ́sọ̀rọ̀ wọn ni pàṣẹ ẹran kẹ́yìn ẹran lé yàn so so <laughs> that ẹ ẹ wọ́n tún wọ́n ti pé kìyàsí kò rọbẹ̀ lọ́dọ̀ tàwọn tàwọn nìyẹn ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ pé ẹran lé ẹran akẹ́kọ̀ọ́ kan tó san lé ẹran lọ́nà tí ọ̀nà tí ọ̀dọ̀dọ̀ bò torí pé ní ìkíni kejì ìbàdàn ẹran akẹ́kọ̀ọ́ tá à ń pa ẹran súnmọ́ ọmọ ìbàdàn ni ti iléyà náà ìbàdàn ni so àwọn bahai mu lẹ̀lẹ̀ àwọn kátà fi ń pa iléyà láti fi ń pa iléyà náà láti ń ṣe kíni láti lè fàdí ẹkọ mọ láti lè pa iléyà alẹ́ fàdí ẹkọ mọ ẹran máa ń kásọ̀ ń pa súnmọ́ ọmọ tó wọ́n tẹ̀ ń kábàtì pọ̀ ń pa súnmọ́ ọmọ tó wá dé ọjà ìwò máa jẹnu ọ̀pá súnmọ́ so so àbí wọn lọ pàgàlà lóko pé abẹ sámúlò àbọ̀ lọ pé ni wá wọn sì ń péjọ dúró ní so wọn lè pẹ́ ni wá wọn sì pẹ́ ni lóòótọ́ ti ṣe ní gbogbo ẹ̀ èyí kò tó súnmọ́ ọmọ tó ní kúrúṣà ìgbà tó ti wá rí bẹ́ẹ̀ so etí ṣòro tí wọ́n bẹ tí wọ́n fẹ́ kọ́ pé lára ẹni tí wọ́n ta fún iléyà iná ni ẹ kó pé lára ẹni tí wọ́n bá pa fún àkẹ́kọ̀ọ́ ọlọ́run bá lọ tó nínú ìtọ́dọ̀ gbàdú ni. mùsùlùmí àlẹ́ mọ́ ṣọ̀kan náà ṣùgbọ́n bá wọn lọ jáhàrò àwọn onímọ̀ kejì pé kò ní pé kí wọ́n ṣe ìtìbárò tí wọ́n ṣe ìtìbárò ní ẹran adéyá níbi ẹran àkẹ́kọ̀ọ́ ọmọ tó tẹ̀ wọ́n jù nítorí ọlọ́run bá lọ tó nínú. èmi kí n máa sọ bẹ́ẹ̀ nǹkan náà àfa jùmọ̀ ẹ̀wọ̀n jùmọ̀ ọ̀la máa ní wọ́n sì mú hadith wa akọ́ni lẹ́yìn mọ̀lúd ẹ̀dẹ́l ọ̀bàkọ́ ọ̀nà

so ẹ̀ka àbájá tí wọ́n lọ tí wọ́n fi pa àgbò wọ́n bá bímọ méjì fún sọ́rí wọ́n bá bí wọ́n bá tọ́ ẹ̀ lọ́rẹ́ ọmọ ọkùnrin pé àgbò méjì ni náà náà pé pa méjì àbí àgbò méjì àbí àgùntàn méjì fún ọmọ ọkùnrin ṣùgbọ́n ọmọbìnrin ẹ̀yọ̀ kan mìíràn pa ǹdán wọn ní mùká sí àtàn tí méjì ṣe déédéé ni o ìròyìn nípa ewúrẹ́ alápèjúwe ewúrẹ́ ọmọ oṣù mẹ́fà oṣù mẹ́fà tẹ̀ nípa àgbàtà sọ pé tí wọ́n bá ń ṣe bí wọ́n ṣe ìtìbá níbi ìrànlẹ́ wọn ṣe ìtìbá níbi kínní ń túmọ̀ sí pé wọ́n láti tó bí ọdún kan kó ọdún kan bí ọdún lọ́dún méjì kó tó kan ó ti pẹ́dún àti ètò ìpẹ́dún kó wá papọ̀ mọ́ra wọn nǹkan àti àtàn tí wọ́n méjì ó sì jẹ́ lálàáfíà náà bákan náà wọ́n lè sèkì títóbi náà èèyàn títóbi sódà àwọn bákan náà ó kàdé wọn lọ́dọ̀ lọ́pẹ́ sínú ọ̀sán àti ìdíje tí wọ́n nǹkan àti àtàn wọ́n ti rí jọra kíkọ́ kan sì mọ́jọ́ lálẹ́wọ̀ mọ́tò bá sọ ẹnìkan náà èèyàn lè pẹ́ ọ̀kan fáwọn akọni náà àwọn ọ̀gá ẹgbẹ́ mọ́tò àbúrò máa lè kọ́ àmàlà tí wọ́n sì mú àwọn àdéhùn àdìsẹ́ yìí ànábì sọ pé sọlọ sọ ní tí àwọn ọmọ pàfẹ́ kùnrin àtòbìnrin ẹ̀yọ kan náà so tí àwọn bá ti wá lówó eléyìí bẹ́ẹ̀ méjì rẹ̀ yàn rà àbá méjì rẹ̀ àbẹ́yà àyànlẹ́ra àdó méjì tí ẹkún méjì ó sì lè ẹ̀yìn fún méjì rẹ̀ àkúnú so ẹ̀ ní àlẹ́ra ewúrẹ́ méjì tí ẹ pé tí wọ́n fi ra àkúnú kí wọ́n ó ṣèyàn àbí tí wọ́n bá máa pè yàn tí wọ́n pè pọ́ ọ̀sìn kìíní. mọ́jọba ara nǹkan kọ́ sára tí ọdún ẹ̀ṣẹ̀ kìíní náà tó dàgbà ibi oríjáde kó ní khilaf ìyá pẹ̀lú àwọn onímọ̀ ó sì ń tọ́wọ́ abúlé ìgbìmọ̀ rẹ̀ so bẹ́ẹ̀ náà ni màá gbéra ẹ̀sán náà bọ̀dọ̀ tó naa bodo wọn. Now. fún ìjọba kan lọ́sàn án. الحمد لله àtàwọn ẹ̀ma sàn bẹ́ẹ̀ alẹ́ ìmọ̀ ṣe mọ̀ra àtàtì bìí pé ọjọ́ kejì ọjọ́ kejì ọjọ́ méje méje méje méje méje ó sì lè má ṣe tàtìbù kọ́ má ṣe mọ̀ra tàtìbù yẹn ó lè má ṣe mọ̀ra tàtìbù yẹn pé anytime tọ́nà bá ti bàṣírí pé kò sóò sóò ti bàtà yẹn ni pé ọjọ́ keje àkọ́kọ́ ọjọ́ keje kejì ọjọ́ keje kẹta so tí wọ́n ti ń ju bẹ́ẹ̀ lọ méjì kó máa ń òkè ọjọ́ keje ọjọ́ keje ọjọ́ keje bàtà ọlọ́run bá bà ṣírí so ṣe à ń pé ọjọ́ ọjọ́ keje mẹ́ta lọ ó lè èyí máa ń sọ pé kíní ó lè gbàgbé gan ó lè má rántí ó kàn máa kọ̀ sí haraj so ẹni tàn tàn bá ti wá bà ṣírí náà kó kàn pa ẹran ẹran àkẹ́kọ̀ọ́ yẹn so wọn àbọ̀lọ́ àtẹnumọ́ kọjá pé ọjọ́ kejì kejì kẹta ó sì ṣe sí ó sì ṣe sí kò zùrọ̀ ọtí àní èyí wọn sì ṣe ṣiṣẹ́ ọjọ́ kọjá ọjọ́ kejì kejì ọjọ́ kọjá ọjọ́ kẹta ṣòdì má ti ta sí ìbámu lọ́wọ́ ìkókò bá sì ta sí ìbámu kò ṣe yẹn kan àti sáǹtà yẹ kó ti pa ó ti kú wọlé kọ̀dọ̀ ọ̀lọ́dẹ ṣe ẹ̀ṣọ́ ìwé láti ju ọjọ́ ọjọ́ kejì mẹ́ta náà so mọ́tò wa ti ẹ̀jọ́ pé ọjọ́ kẹjọ àkọ́kọ́ lọ kọjá wọn bá bọ̀ ṣeré so n ta sọ pé kọ́ wa n tó ṣe jù ní kó máa sọ kó máa wòye sí ọjọ́ keje keje keje tó tẹ̀lé àwọn tí wọ́n bá ti ju mẹ́ta lọ́wọ́ sí pé torí pé àwọn nínú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn fi jọ bíi àyọ̀mù tàṣíròkì mẹ́ta ti ń bẹ lẹ́yìn ọjọ́ kẹwàá ìyẹn sì súnmọ́ ó sì súnmọ́ ṣeéṣe pé kínní ìgbà tí ọba rẹ̀ ń tó ṣe ẹnì kan sọ pé kò kò pa àkẹ́kọ̀ọ́ ọjọ́ kejì àkọ́kọ́ ti bọ́ kejì ti kejì ti lásìkò kejì náà bọ́ lásìkò kẹta náà ṣe kíni ó bọ́ so òní máa ń lọ́wọ́ tí ìjọ kejì ìjọ kejì ìjọ kejì tó ìjọ méje ìjọ méje méje máa ṣe papọ̀ pé kí so ẹ̀ tàn bọ́lá àdìbà ṣeré ṣe ọlọ́run bọ́lá ọtún nínú. nǹkan ẹ̀ lè happen torí pé ìgbà tí ọlọ́run tí kò tí ì sí tíìmù lọ́wọ́ ń tàn tọ́lá kan á bà ṣeré bẹ́ẹ̀ tó bá tún lọ́run retí jọ́ keje kejì àbí jọ́ keje kẹta bùkátà mi tún lè gbé àkókò rẹ̀ ti ti wọlé aslam so lọ́sẹ̀ pé ó ṣe ìbádà ara ẹni bìfọ́ àsìkò ẹ̀ so tó ti tọ́pa ọ̀gbìn kan sọ̀rọ̀ torí owó kèrè dúró lọ́wọ́ táàtì wàtàbí àbù. تظهر بها النفقة <laughs> هتقول ما شاء الله تضرب النفقة <laughs> أنا قد يتقسك من قلق لنا حلال ومنات إذا تي تقديرات تي عيدين ṣèbí tẹ́lá parí tọ́lá parí òun sí sọ́lá ok tọ́lá fẹ́ bẹ̀rẹ̀ tọ́lá fẹ́ kí sọ́lá tèyí dẹ̀ gangan. Kan tó lọ rùkú náà, kan tó lọ rùkú náà. kátó lọ rúkọ ẹ̀yìn sọ̀rọ̀. kò sí kankan ọ̀sán kan yọ yọ yọ ìforíkànlá yọ tara tábà lórí ẹ̀ ìforíkànlá yóò ṣe kínní yóò jẹyọ lórí ẹ̀ pé yóò foríkànlá lápèjúwe ìyá rí pé méje ni رحمه الله àti imam رحم رحمه الله نجي آه، مع تكبيرة إحرام نفا مع تكبيرة القيام بكجي مع تكبيرة الانتقال للقيام هذه آه، الإمام تاني الإمام مالك الإمام أحمد الإمام الشافعي لا أعتقد mẹ́jọ níbi tó kọ́kọ́ máa tẹ̀pẹ́ tẹ̀sán ti fi ṣe mẹ́jọ ní ṣùgbọ́n àwọn náà mẹ́fà ní tẹ̀kejì máa kẹ́mi máa tẹ̀pẹ́ tẹ̀sán lẹ́yìn bífọ̀ kẹ́rọ́ àdẹ̀yìn báyìí pé èèyàn ṣe lẹ́yìn ṣèyàn á gbàgbé tàpírà kan àbí méjì àbí mẹ́ta àbí ẹ̀kí àti ẹ̀kí àti ẹ̀yà ṣe tàpírà kan torí bẹ́ẹ̀ náà wọ́n ní màtí àti tàpírà kan náà ni àtọ̀sáwọn ọmọ rẹ̀ tó sínú ọmọ so so that tí wọ́n wá dàdé wọ́n ṣe pé kíná so èèyàn forí kanlẹ̀ tí wọ́n bá mọ̀ pé wọ́n dàdé sọ̀rọ̀ tí àbí wọn rán létí èèyàn forí kanlẹ̀ ẹ̀ pé àti dínrùn kù ní. ebi náà àwọn tí wọ́n pé wọ́n tọ́lá pé èèyàn bá ṣe kàrá èèyàn wá dàdé wọ́n rán létí àbí àrántí èèyàn padà èèyàn stop kàrá èèyàn sì takura ní ọ̀sẹ̀ kí wọ́n ṣe èèyàn wà tán kàrá ṣe èèyàn wà forí kanlẹ̀ náà sáwọn tó ní tí wọ́n ti lékún èèyàn ti lérùn kún bèbèrè ìbínà lórí pé ṣé sòjútù sọ́nà yẹn ni àbí súnà ni àti sọ ọmọ sálà yẹn lọ́wọ́ àwọn tó pẹ̀lú ọ̀nà yẹn àwọn tó pẹ̀lú súnà àti sọ pé súnà níbi ìsìndọ́wọ́ ti jẹ́ bí súnà ọ̀nà yẹn níbi tó bá jọ́ra yẹn ìṣòro ìgbéra súnà alhamdulillah. ẹni tí wọ́n ń ṣe ìtìbá nígbà tí wọ́n bá lọ sí mosque àti pé mosque àtọ̀ sí mùsọ̀lá gan ṣé ntọ́wọ́ akọ́rọ̀bù ni àbí ntọ́wọ́ àwọn ọ̀dọ́ àjù kí ni kìnìún àwọn mímọ̀ sọ nǹkan sọ pé ntọ́wọ́ akọ́rọ̀bù sí yàn torí pé òun ni mọ́sálásí àdúgbò yẹn ni mọ́sálásí tó ṣe kí nínú òun ni wọ́n máa so kí wọ́n kí wọ́n gbọ́ àmì ẹni tí wọ́n pé ọmọ jẹ́ kíjà náà pọ̀ mbẹ́ so nǹkan sọ pé ntọ́wọ́ àbọ̀ fún kíkíládá ọ̀sẹ̀ lè pọ̀ torí pé ìmọ̀ ó máa jẹ́ kí ó jẹ́ kí ó jẹ́ sọ àdìsí ládàá náà pípọ̀ ṣe mọ̀ pé ìwà tí wọn bá ń dẹ́sẹ̀ ọ̀tún ọlọ́run máa fi ẹsẹ̀ tí wọn ń dé wọn máa fi ṣe kí ni wọn máa fi kọ́ ládàá tí wọn bá ń dẹ́sẹ̀ òsì ẹsẹ̀ tí wọn ń dé wọn máa fi ṣe kí ni fi pa ẹsẹ̀ rẹ fún yàn. so ọjọ́ lẹ́yìn nǹkan mi tó máa ń lè fa nǹkan mi jẹ́ yàtọ̀ sí ọba tí wọn bá dá àwọn ìtọ́jú gbogbo mùsùlùmí ibi táwọn kéèdì apá tí wọn kéèdì àbíbi tó ṣe gbọ́ ya tí wọn kéèdì tí èsì máa sáṣẹ torí pé a ní ibi tí wọn kéèdì ní tó ṣe gbọ́ ya tí èsì máa sáṣẹ wọn náà àwòlá ìwà kí mọ́sáṣẹ ṣe bíjà o yóò kí nǹkan máa sọ pé kèsè súnà pé ẹni tó kí mọ́sáṣẹ ṣe súnà ṣe bíjà kò sí ẹni tó fẹ́ bẹ́ẹ̀ náà nínú àti nínú àwọn nínú àmọ́lá mẹ́rẹ̀ alábdọ́ọ̀lù ni tí wọ́n ṣe kí lọ́wọ́ abdọ́ọ̀lù ṣé kí wọ́n kí mọ́sáṣẹ náà yé kí wọ́n kí ní mùsọ́lá kí wọn kí ní mùsọ́lá làwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ síbẹ̀ àlùmọ́ Abu Hanifa àlùmọ́ Malik àlùmọ́ Shafi'i so imam abu eh, sọ alimam Abu Hanifa alimam Malik alimam Ahmed alimam Shafi'i náà sọ pé mọ́sáfì tó bá ti fẹ̀ tó bá fẹ̀ dáadáa òun kí wọn kí ń bẹ̀ ju ó sì ju mùsọ́lá lọ al-afdal ni wọn ó dáa ju ní òkè wọn sọ pé al wọ́n ṣáájú pé wọ́n bá wọ mùsọ́lá tó bá súnmọ́ yàn sọ̀rọ̀ tó bá ní mọ́sálásí súnmọ́ yàn ẹ súnmọ́ pé pé kí wọ́n lọ́bẹ̀ yàn lọ́bẹ̀ àgbọ̀n tó bẹ̀rẹ̀ pé èyí tó bá jìnnà tí ọba táwọn kan ní tí wọ́n lè ṣe ìtìbáà láti pé kí èèyàn lọ bí èyí àdúgbò lọ tọ̀hún. wọ́n gbà tí mọ́sálásí àwọn sọ yìí àpèjú táwọn sọ tó jẹ́ pé nǹkan ṣẹlẹ̀ tí ẹ̀rọ wọ́n sáré tọ́lá tó lè ní àlànà níbi kí wọn sáré àwọn àwọn jàrá ní wọ́n sáré jùmọ̀ jùmọ̀ jùmọ̀ jùmọ̀ tó kájọ pé òjò rọ̀ ní má jùmọ̀ yẹn tí ẹ̀rọ fẹ́ wà káàkiri lẹ́lẹ́ tó ṣe bẹ̀ ṣé àìkò pọ́sibù káwọn èèyàn wá tẹ́ ìtẹ́kọ̀ sí òtẹ́tẹ́ yẹn lè tẹ́sẹ̀ lọ́rọ̀ ẹ̀fọ́ ẹ̀kọ́ ẹ̀fọ́ gidi ni ẹ̀fọ́ bá ṣe kíní gan-an ṣé kíní ṣé ó ṣe kò pọ́sibù so àti kí wọ́n yóò gba àwọn tó bá dúró bá wọn lọ kí mọ́ṣáṣí wọ́n kì í ní mọ́sálásí wọ́n kò ti ṣẹlẹ̀ rí náà àwọn ẹ̀yìn ìtàkì ń bí wọ́n ní káyọ̀ bọ́sì mọ́sálásí mm, ti covid eh, tẹ̀ ó bẹ́ẹ̀ ni ti covid ṣe kí ni mo sì sọ̀rọ̀ mọ́sálà yẹn jẹun náà àbí ní táìmù kan so pé alájí tẹ́ máa fi ń kí kíní mọ́sálásí náà torí pé ó rọrùn lọ́fà nínú ọ̀rọ̀ nínú àwọn afá táwọn onímọ̀ tó ṣíwájú sọ̀rọ̀ àfihàn kìnsáìl àgbàrá ọjọ àbí kíní kan ṣáṣọ sórí ẹ wọn ní mọ́sálásí náà ni wọ́n ní ọ̀pọ̀ ìjọba àti pé a kò sí èdè má lónìí o rárá mọ́sálásí bá mọ́sálásí tó tóbi ni èyí ṣe mọ́sálásí jimá táwọn kankan ra mọ́ mọ́sálásí bíi tọ́jú mọ́sálásí bíi mọ́sálásí inú ilé mọ́sálásí dáadáa kankan bíi gbèdé yàrá kan kọ́dà náà tó yàrá kan yàrá kan pé mọ́sálásí pé tí fámìlì bá ti ní ìdí àbí àwọn ìlẹ́jọba wa táwọn ẹlẹ́mẹ̀fẹ́ ń ṣe èdè ní ìsìn táwọn ẹlẹ́mẹ̀fẹ́ ń ṣe mọ́sálásí jimá ń bò ní kẹsẹ̀ lọ léyìn o orí ẹlẹ́mìí tún lè lọ sọ́wọ́n mọ̀ sí ìdíńdẹ́ àtúntò tẹ́lẹ̀mí ṣe torí àyìnbó ló sọ pé wọ́n lè máa kí júmọ̀ ní irú mọ́tàkì wọn ó ti ń ṣẹlẹ̀ ń bí ń ṣẹlẹ̀ ń mi sùn so wọn kálukú ara jẹ imam imam wọn sá jẹ imam kó sá lead kó sá lead ó ti jẹ́ pé àyàn ti á mú ó ti jẹ́ pé àyàn ti wá mú kí ni wọ́n ti ń pè ẹ̀ kí wọ́n máa kírun ní fọ̀rẹ́ǹdà wọn àìrò kìíní wọ́n ti wọn ní jálẹ̀ sí mọ́síkì àbí ẹ̀ máa rí àwọn nǹkan ní bẹ́ẹ̀ wọ́n gbọ́ là ń rí nínú ìṣẹ̀lẹ̀ ńlọrọ̀ nísìn àwọn àbèbè mi nígbà àwọn àbèbè tó yẹ pé àwọn àbèbè tó jẹ́ jù lọ ní tó ṣe ojú ẹ̀ kí n tó sọ ọ wà káàkiri bẹ́ẹ̀ tí mọ́sálásí ti sìnà sí àwọn ènìyàn aláàtọ̀ so ǹjẹ́ máa tọ́ka àwọn bíi bíi àwọn bítíẹ̀n ti màtíẹ̀ tó jù ṣèbí kí ni ń bẹ́ẹ̀ mẹ́ta pé ọ̀fẹ́ tó lẹ́yìn ẹ̀mí náà kò ṣe pé jà sórí pé àjọ wájú gbẹ́gbọ̀n àti àwọn ọmọ ti kán àwọn àtàwọn ọmọ ti kán jọ ń kírun àgbẹ̀ni yóò padà láwọn ẹlòmíràn tí wọ́n ti yọ̀rọ̀ bí ń dààmú wọn wọn tó sẹ́yìn ẹni bá ṣe bẹ́ẹ̀ tó fi wá kú ọmọ rẹ̀ náà tún àbí so àwọn akẹ́yìn kò bá mu kò bá so imam tí mọ́ṣáláṣí bá tóbi àdìmọ́ mọ́ṣáláṣí rẹ̀ abdul kí ebi mẹ́jọ tó kí ní so ọdún ọdún wọn apanu pé ẹni tó bá wọn mọ́ká ní tó dáa jù fún wọn tí wọ́n ti kí náà ní alimẹ́sìl haram aláwọ̀ bàlá tó ní wọn náà níjọ àná wọn tó ìjọba tó ní fẹ́ràn náà. Jimá pẹ̀lú kò sí ọdún àwọn onímọ̀ sọ́dọ̀ ẹ̀ ó dùn mọ́ láìbù kò sí ẹjọ́ sọ́dọ̀ ẹ̀ tí a bá ṣe hajj tí a bá ṣe bùkátà pé kí jimá pé méjì ṣé ètò ọ̀sọ̀ rẹ̀ ẹni tó sọ pé ìgbà tá a bá tọ́lé jimá méjì ìgbà tó lè rí mọ́sáàsì méjì tá a ti máa kí jimá bẹ́ẹ̀ tọ́jú ẹjẹ́ àmì méjì ò ní pé tó ló bá la àwọn kan láàrin tó yẹ pé ọ̀dọ̀ tó àwọn tí wọ́n kọjá wá sí ibi tí wọ́n máa dòdò kọjá ó lè jẹ́ fún kankan bẹ́ẹ̀ náà káwọ́ ṣe wọ́n sì aláṣùn pé kí mọ́ṣáláṣí ọ̀ṣẹ̀ kí ni mọ́ṣáláṣí jámẹ́ kọjá yọ̀ kan tí bùkátà bá fà ní wọn pé méjì mẹ́ta mẹ́rin tọ̀ ibi tọ́lá wọn ni kó pé mọ́tì ọ̀bá sí ṣé ìrèbí nǹkan fi ní mọ́ṣáláṣí júmọ́ àkọ́bí jẹ́ pé ń kó ajọ́ náà ni àbí ń pa kọ́kírun náà ni nígbà tó bá ti jẹ́ pé tọ̀ àdúgbò kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan àdúgbò tí ò sí bùkátà ṣe pé wọn ò kún mọ́ṣáláṣí tí ọ̀nkálukú sáà ní kíni tiẹ̀ ọ̀dọ̀ community kọ̀ọ̀kan àbí kí àbí ọjọ́ kíní zone zone kọ̀ọ̀kan gaza kan náà pẹ̀lú ẹ̀yìn gaza kan kí zone kọ̀ọ̀kan tó wá ní mọ́sáàsì jimá mọ́sáàsì jimá kọ̀ bá mu kọ̀ bá mu mọ́sáàsì jimá kọ̀ bá mu kẹ́kọ̀ọ́ zone kọ̀ọ̀kan ní mọ́sáàsì jimá. nítorí ti bẹ́ẹ̀ bá ṣe pé kíní sùn dọ́tọ́ báyìí pé wọ́n bá pọ̀ pé àwọn zone yẹn mọ́sáàsì jimá kan lè gbà wọ́n òtún tó bá láì fi wọ́n fi jẹ́ pé mọ́sá jùmọ̀ni tó wà ń bí tí ó dára gàdà gàdà tó kékeré kọ́dà mẹ́rin ọgbà wọn àyíká kọ́ni zọ́nà yìí lásán ẹ̀rọ ìgbà yẹn ti pọ̀ <laughs> so kárọ̀pẹ́ zọ́nà b c d e f g so kárọ̀ so gbọ́n nǹkan aláwọ̀ ti pé tí ọba ti fi bùkátà pé kí wọ́n ní mọ́sá fi jẹ ẹ̀rọ kan náà so wọ́n ti bùkátà bá wà kò sí nítorí àdúgbò kó pàdé ọ̀kan lọ ọlọ́run bá lọ tó nínú. nínú tí wọ́n tó máa ṣe mọ̀lá àtúnjọ́ ni pé mọ́sáàsì yẹn máa ń lọ pé èwo lọ́yẹ kéèyàn lọ wọ́n máa wọ pé mọ́sáàsì wo ló ti wà átàk ìyẹn ló ti pẹ́ ìyẹn ló pẹ́ ọkọ̀ dáyé so mọ́sáàsì bí wọ́n ti pé wọ́n nítorí pé ní àwọn tí wọ́n lọ́wọ́ máa ń tẹ́lẹ̀ pé tó bá ti tó ti pẹ́ tí wọ́n ti ń sin náà bá bẹ̀ ti pẹ́ ó ṣe ju èyí tó yẹ pé wọ́n ẹsẹ̀ kọ́ lọ àwọn táwọn ẹlẹ́nu máa ṣe tàbí ẹni wọ́n sọ pé tí ọba ṣe mọ̀nà jihati mi tí ọba náà bá wọ mọ̀nà jihati mi àti ọba pátá kúrúbà tó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ní question so a sọ nípa ẹ̀sọ́ eh, ṣùgbọ́n àwọn ẹlẹ́nu máa ń wò wọ́n tàbí pẹ̀lú pé nǹkan máa ń ni pẹ̀lú pé èrò lọ́wọ́ àti ìtọ́wọ́ kẹ̀yẹ́ tó wà pàdé tó wà ah, pàdé níbi wọn wọ pé kásátù jamaa níbi tí jamaa pọ̀ so salatuka salatuka salatuka wahda salatuka ma ma ghayrika azka ma azka min salatuka wahdak salatuka ma ma اثنين azka min صلاتك مع واحد فما كان أكثر فهو أزكى فهو أزكى لأنني زكاة لما قلنا لما قلنا فهو أزكى látara bẹ́ẹ̀ wọ́n ṣe ìtura pé káàtó jọ̀mọ́ ẹ̀ sọ̀rọ̀ ìgbà náà sọ pé kòṣù òbí tí wọ́n bá ti kírun tẹ́ pé kòṣù wa wà ẹni tó tó kírun tẹ́ pé ó sì kíra àti kòṣù wa èèyàn ní kòṣù ọ̀ tí ó jẹ́ pé ẹjọ́ kan máa dùn ọ̀ lásán wọ́n ti kìíní tálẹ́ mẹ́rin kan máa fà á gan ọ́n gan ọ́n sọ sọdọ̀ ẹni tẹ́ pé wọ́n kírun kírun pé náà bá wà ní kíra rẹ̀ kàkà bá wọn sì mọ̀ láti yẹn náà ẹ̀ ẹ̀ tí wọ́n bá ń ké lẹ́nà sí ni nípa ìtìzáàmù ìrora nípa wájà ìmáàmù bẹ́ẹ̀ kan súnà nípa kẹ́yìn kàkà báwọn. Ǹjẹ́ ẹni tó bá jẹ́ ìmáàmù súnà àlẹ́ fi wẹ́n tó jẹ́ ìmáàmù tí ó ṣe súnà. Ìmáàmù tí ó ṣe súnà tó yẹ kí ẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀yìn pé tí ó ṣe dídá tó yẹ kó ní ẹ̀sìn àbí tí ó ṣe kò tí ó sọ pé ó ń bídà tí ọba ṣe ń tọ́jú ọkọ mẹ́sìn tó dáadáa ní kéèyàn lè kí òun lẹ́yìn wọ́n yàn bá rí ẹni tó yẹ pé ó ṣe kíní bìlọ̀ kí lè máa kí òun lẹ́yìn ẹ̀sìn òun náà òṣìbí fáwọn òṣìbí dé alẹ́ oṣù tó kí lẹ́kọ́ lọ́kọ́ ṣọ́ra bẹ́ẹ̀. wọ́n á ṣe pé ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ mọ́sáàsì wọn lọ lè wo àbí bó ṣe fáìn sí ọ̀tẹ̀lẹ́kọ̀ọ́sẹ̀ ẹ̀ tọ́ àyàfi tó ṣe pé ntọ́ ní bùkátà pé òun lè fẹ́ wọ tọ́lẹ̀ tó ṣe bẹ̀ tó pé mọ́sításí ló sì níyì àbí tó ní kò rí pinnu àbí kò rí tọ́jú bí àwọn mọ́sításí ni èyí ẹ̀ náà tí à ń lè ṣe mọ̀ ọ́t náà èèyàn sáà ní máa pàtó má bì èèyàn sáà ní máa oṣù kìíní èèyàn sì ní wọ tọ́lẹ̀ tó máa bì náà kó tó di pé òórùn kẹ̀kẹ́ báwọn so odo nǹkan báwọn so rẹ̀ lọ́jọ́ pé odò mọ́sításí náà wọ́n náà kó bùnkún kálukú àkọ́ṣàánú wa kí àwọn ọmọ ṣe ìmọ̀ pẹ̀lú mọ́sításí kì í ṣe ẹni tó kọ́ ọlọ́run fi sọ́gbọ̀n gàrà náà nìkan kìí ṣe ti ọjẹ́ olówó lágbo nìkan gbogbo ẹni gbogbo ọ̀làwọn ojú ọlọ́run bá wọ́n yẹ ká máa mójú mọ́sításí gbogbo èkéyìí mọ́sításí mọ́sításí family house ni mọ́sításí family house ni gbogbo èkéyìí mọ́sításí tí wọ́n bá ti gbé bẹ́ẹ̀ tí wọ́n bá ti wà ń bẹ́ẹ̀ akọ́là kí wọ́n máa kírun lẹ́ẹ̀kọ̀ kan níbẹ̀ àti àwọn àbàlọ̀ síbẹ̀ kí wọ́n ní tí wọ́n máa fún mọ́sításí tí wọ́n gbé kalẹ̀ torí kí wọ́n máa fi tọ́jú ẹ̀ nǹkan ṣáṣí lásán gan ibi tó pé elétò ọ̀dọ́pọ̀lọpọ̀ máa ní ní gbègbè so ọ̀kan kò mú lọ elétò gan omi gan sùfànàdà èèyàn sì máa lórí pa pé èèyàn wọlé tọ̀ tí àwọn bá ti ń jáde tí àwọn bá ti ń kírun dandan ṣé yóò máa wà lẹ́nu yẹn náà lè kàn máa tutọ́ tutọ́ tutọ́ tutọ́ so kí ló kí ló kí ni yẹn àìníta àwò náà náà jẹ́ náà wọ́n ta sí mi nínú kí wọ́n jọ máa dáwọ́ kí wọ́n máa ṣe kí wọ́n máa kí wọ́n sì máa ra tí wọ́n fi ṣe ẹ má sàn tọ́jú ẹ̀ kò sáà nìyẹn ẹ̀yà ti dáhùn mọ́sálásí mi tọ́jú pé ilé ìtàn náà wà ní àdúgbò kínní kò sí wọn kò sí wọn sódà ní kí wọ́n tààrà mi ṣe bẹ́ẹ̀ lákàn á mọ́sálásí á máa ṣẹlẹ̀ tẹ́ pé bí wọ́n bá ti wọ mọ́sálásí mi ẹ̀ ti máa dọ́rùn tọ̀ níbi tẹ́ẹ̀ ti ń kí wọn àbí kẹrí bẹ́ẹ̀ níbọ̀ mi kó dá ayé ẹ̀yìn ara wa lọ́wọ́ kí ni tó bá di pé ọwọ́ kálukú wa ti ń kọ́ àlùtà ẹni ọdún pé tọ́jú tì í ẹni ẹni tí ń bá lápò ń kálukú wa wọn kálukú ń bá wọn ní kó wọn sin tó wọn ná lọ́sẹ̀ kan so àti ọ̀sẹ̀ kan pẹ̀lú ọ̀sẹ̀ tó pé <laughs> àwọn ọkọ lọ́wọ́ lè máa ṣe mẹ́tẹ̀ lórí fóònù <laughs> so ṣùgbọ́n ẹni ọdún tí ń bá lápò ń kálukú wa káwọn àti àwọn ọmọdé káwọn máa pé tọ̀ irú kọ́ báyìí máa fún mọ́sáàsì kọ̀tẹ̀ nínú kárí máa ń fẹ́ sàbẹ̀lì láà ń bọ̀ mí àwọn èèyàn láìkí ọ̀nà pé fèsì àbẹ̀lẹ̀ là kẹ́rin tí mo ní pé kíláàsì máa gba kékeré káàkiri ṣùgbọ́n ọ̀nkọ́lùkù lọ́ mọ ojúṣe pé mọ́sáàsì àmì pé ẹ̀sọ́ ìdọ̀rí mọ́sáàsì tí wọ́n ń tọ́jú báyìí kan ṣe tí àwọn mọ́sáàsì mi tọ́jú tí wọ́n rí ìrìn àwọn mọ́sáàsì kan rí kan tí wọ́n ń tọ́jú ẹ̀kan ṣe òjò kékeré wọ́n sọ wọn pé kí ni wọ́n ti máa ń pè kókó mọ́kà kí ni wọ́n ti máa ń pè ẹ́ kókó mọ́kà máa rọrọ sọ <laughs> so that wọ́n sá sí mara aram wọ́n sá sí mẹ̀kìdínà wọ́n sá sí mẹ́ka gbogbo ẹ̀ lọ́sẹ̀ ṣe kí nígbà tó pé wọ́n bá wọn kí àwọn gbé kí àwọn gbé kí àwọn sùn bẹ́ẹ̀ títí so ilé ìta ló da tó ìtọ́jú ni wọ́n yà tí a ṣe amẹ́ríkà kọ́ àkọ́ da tó wọ́n kò ní tìtò wọ́n lọ sí lẹ́yìn tìtò so ìtọ́jú ni àti ọ̀sẹ̀ pé torí pẹ́jọ́ lọ́lọ́run pé ìgbìmọ̀ ọjọ́ kò tí wọ́n pé torí pẹ́jọ́ lọ́lọ́run kọ́dà lọ́lọ́run tí ò rí tọ́jú kò sí tó da tó lórí lọ so kábà pé sọ̀rọ̀ níta àwọn sọ ni pé sùhánà lánàá bẹ́ẹ̀ ìhànì tí wọ́n ká máa ní ìtọ́jú ká máa ní kí n sọ yóò tí wọ́n mẹ́lò ní lọ síbò mi ní kọ́dọ̀ so wọ́n pe ibi tó ti ṣe ìbẹ̀rẹ̀ níbi tó bá fẹ́ ti bẹ̀rẹ̀ ẹni tó ti ṣe ìtọ̀ nǹkan wọn sọ wọn kó sànù wọn. ìbẹ̀rẹ̀ tí wọ́n sì ń dúró sí tí wọ́n tọ́jú lọ láwọn ọba náà pẹ̀lú wọn àbí pẹ̀lú iṣẹ́ wọn pẹ̀lú ara wọn ni o wọn kọ́sán kọ́kùrẹ́sàn yìí ní ayé mẹ́fẹ́ kẹyàmọ́. musalla ni wọ́n pè musalla wọ́n pè musalla kọ̀ọ̀kan wọ́n ṣe kàn mí bẹ́ẹ̀ sọlá mùsùlùmí rẹ kò míì pé nígbà tẹ́ pé ọdún ọdọọdún ni nǹkan ọdọọdún ni kò wáá mọ̀ pé kẹ́ pé ibi tí wọ́n ti ń sin nǹkan tó bá ti jẹ́ pé wọ́n ti ń lọ fún nǹkan míì pé nǹkan tó bẹ́sìn mu nǹkan bẹ́sìn kọ́ mọ̀ nǹkan bẹ́sìn ìyàwó ó sì ṣe pé kínní àyọ̀sá ni wà lásán tí ọba sáyé mi ṣùgbọ́n tá a ti mú kínní ẹ̀sìpẹ́sìn tó bá ti ara jẹ́ pé wọ́n ti ṣe wákùfù rẹ̀ sún kínní ẹ̀ẹ́dọ́dọ̀ lọ́kùn kan ní kẹ́ni kó délẹ̀ kalẹ̀ pé mo délẹ̀ kalẹ̀ pé kọ́ máa jẹ́ mùsọ́lá ìlú mi ẹ̀ẹ́dọ́dọ̀ ṣe mi.

نعم آمين جزاكم الله خيرا mo ti sọ yẹn mo ti sọ yẹn pé mo yàn pé ọ̀tọ̀ pé ní tí wọ́n bá gbé kalẹ̀ fún un ṣe ọdún ẹ̀rọ àti ọ̀sọ̀ yẹn kánà láìpẹ́ pé ní tí wọ́n gbé àti skul wọn kọ́ fún skul ọ̀sọ̀ kékeré àwọn olùdarí ń gbá bọ́ọ̀lù ń bẹ̀ tẹ́lẹ̀ ní sọ yàtọ̀ sí ti ẹ̀rọ máa wà pé ní tí wọ́n kalẹ̀ ní o kí ni wọ́n ti ń pè pé éèdì yìí pé ọlọ́run ta ẹ̀ràn rẹ̀ pé ẹ̀ràn ralẹ̀ ẹ̀ka méjìlá fún ìlú àbí fifty acres fún ẹ̀rí kìíní ǹjẹ́ éèdì máa éèdì wa ní ìlú tó jẹ́ ti éèdì ìlú ẹ̀ka mélòó ni tí tó tó wà ní tọ̀rọ̀ pọ̀ gan kí ẹ̀ràn wa gbọ́ kalẹ̀ kọ́ ara ń kan bẹ́ẹ̀ pé ẹni tí a máa bí ẹ̀kẹ́ àwọn sọ pé ilẹ̀ yìí pọ̀ kan máa bù díẹ̀ díẹ̀ rárá so wọ́n ṣàwọn ọ̀rọ̀ wọ́n ti bí tó bá ti jẹ́ wákùfù ni ṣẹ́rí rọ̀n ó débi pé tí wọ́n gbé omi kalẹ̀ nǹkan gbé omi kalẹ̀ síwájú mọ́sáàsì àbí ó gbé omi kalẹ̀ sí ike ẹni tó bá wọ mọ́sáàsì ẹni tó bá kírun mọ́sáàsì lónìí yóò wà fún ẹni tí ò kírun kọ̀ lẹ́tọ̀ọ́ sí wọ́n yá kí wọ́n ní àgé àgé mọ́sáàsì ọ wà fún pé ẹni tó bá fún mọ́sáàsì ní àgéyìrá wà fún sọ kò yẹ kí wọn jẹ kó mọ́sáàsì kan máa délabẹ káwọn délabẹ kan bá tá pé mọ́sáàsì òní tọ́lẹ̀ tọ́lẹ̀ fi yàgbẹ́ àkànkàn lọ ó tó fẹ́ kí òun yóò sì gbé kalẹ̀ mákèsè yìí pé torí pé ibi títí iṣẹ́ ọ wá súnmọ́ bẹ́ẹ̀ àwọn ọ̀wá ara gé ń bẹ́ẹ̀ máa ní ẹlọ́gbàgbé mọ́sáàsì wa òun fẹ́ lò ẹlọ́gbàgbé mọ́sáàsì <laughs> iná mọ́sáṣí èèyàn ló lófún kan ní. wọ́n ti agbẹ́ni táwà tí a ṣáàbì tá a ṣe kí ní láì. so àlọ́ kò tí wọ́n lò fún kan mọ́sáṣí ni. à ń ṣáàjì fóònù àṣẹ ọjọ́ fún kínní ara wa kò bá mu àbí tọ́wọ́ tẹ́nì kan ní sanwó náà lókun. wọ́n tẹ́ pé mọ́sáṣí ti ní hìsáàb wọ́n ti sọ́ọ̀fù hìsáàb yẹn ṣètò mọ́sáṣí kàkà wọ́n ṣe kí ní so àbí tó bá ti wà náà wọ́n fò pé wọ́n fò lóyún àti kọ́dún mọ́sáàsì báyìí ṣe dọ́rọ̀ èèyàn lè chájì èèyàn lè ṣe àbí ẹni dóró kalẹ̀ ń ṣe pé kínní ọ̀tọ̀ nìyẹn lọ́wọ́ kínní sọ kìsì tàṣà dùdù rájà ọ̀dọ́tọ̀ ọlọ́run kọ́ fojú fún wa ọlọ́run kọ́ sànù wa sànù wa tó kẹ́lẹ́ kò ní sí ọlọ́run kọ́ forí kọ́ sànù aláìní kínní ń sì rí yóò sì change ń sì rí kínní táwọn tó ń kálukú náà bá ṣe pé báwọn tó ń ṣe kọ tí wọn ní ládàá tí wọn gba ládàá náà bẹ ìyẹn tí wọn náà bá rí ṣé ó sì rí kò ṣe ọlọ́run sáà ní kí wọn kálukú náà máa rí níwọ̀n bá níwọ̀n bá tí wọn bá rí òun ní òun ní òun ní bí wọn sọ pé ìkàrà ìní ẹbí ṣe ni bí wọn sọ pé tọ fún mọ́sáàsì sá nítorí bákan wọn lè ṣe kódà àwọn jẹ́ náà ń bọ̀ ní wọn kà máa kírun òníwárì ní àbẹ́ pé aláǹfin ní abatí sọmọ́tà sí ni nǹkan bá máa bàjẹ́ kò sí ẹlòmí lè lágbánu ẹlòmí kọ́dà wọn ti lè máa tún kan méje kọ́dà ẹlòmí nìkan pé ẹ kò ṣe o àgbẹ̀jẹ̀ pé kìnìún ní mọ́sáàsì mi. wọ́n ń sẹ́ wọn ti tẹ́lẹ̀ nígbà pé kọ́dà àlàpà mọ́sáàsì nìkan máa wó lọ́gàn kò sí tọ́kàn. àwọn olówó ń bẹ́ ń bọ̀ mí àwọn kìnìún ń bọ̀ mí ẹ ráwọn mọ́sáàsì mi tí wọ́n kọ́ ní à ń ti kọ́ mọ́sáàsì mi nìsín omi ìlẹ́ni thirty years àwọn àgbègbè ní ìsìnkú olówó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí o rò pé lówó tí ò lówó ṣàǹkọ́tọ̀ ni kí wọ́n má lówó kí wọ́n rò pé lówó so ẹlòmíì tẹ́ pé kínní so ẹlòmíì sì tẹ́ pé so èèyàn nílẹ̀ èèyàn fẹ́ máa dákọ̀ pé kínní so ẹni máa pé ah náà tí wàá ṣe wá rí báyìí ah kọ́lá ẹlòmíì olówó mi tún lè máa sọ pé eh, wọ́n sọ fún ẹlòmíì ẹlòmíì sọ fún mi wípé wọ́n sọ fún ẹlòmíì kan rí kẹ́ni sọ pé ẹlẹ́ni sọ fún ọmọ tọ́lọ́ báwọn rí mọ́tà sí gbàgbà kẹ́kọ̀ọ́ kọ́ mọ́tà sí òun kankan wọn àwọn aláwọ̀ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tàwọn ẹni wọ́n ní àwọn àtòkè alájí ẹlòjì ẹlòmíràn lọ́nà ẹni tí ń kọ́ mọ́sításí láti ẹ̀dá bá wọn kí sọ ọdún náà wọn lọ́ọ́ ju obìnrin tó wà nàìjíríà lọ ẹ̀yìn jáde kọ́ ọgọ́rùn-ún rẹ̀ wọn sì kẹ́ kankan wọn sábà bá ẹni sọ wọn sọ wọn sì wà kọ́ mọ́sításí nítorí tó ti gbàdé ẹni sọ fún mi. so kọ́nà kọ́ ṣàánú wa tí mọ́sálásí kò sí rámì ni pé wọn máa jẹ dágàdo sí bẹ́ẹ̀ ní ọ̀sán máa pàṣẹ pé torí pé ń fowó kalẹ̀ àti tí yóò máa pàṣẹ pé imam ó ti fanugan imam ó ti rán short lẹ́ni imam ọmọ yẹn báwo ti ń ṣe ẹwọ kan ọjọ́ kankan márùn-ún so that so kò kò bá mu àbí ká máa pàṣẹ ká máa ṣe àbí so èyí wọn bá mu àwọn tó bá àwọn ẹgbẹ́ mi jẹ́ mi wọn àlébẹ̀ ẹgbẹ́ mi nù ẹni tó bá ti jẹ́ ìmọ̀ bẹ́ẹ̀ wọ́n máa sá dààmú ẹ̀ ẹni tó bá jẹ́ àwọn afárá sàmà dààmú wọn máa sọ wọn máa pàṣẹ fún wọn ọ̀làṣẹ kò ní kíníkan so wọn sàmànà akódó tiwa wọn kò tó wọn sí o wọn fi àṣeyọ ọ̀nà dàdú lórílẹ̀ ọ̀n tẹ̀wá tí wọn kò tó dàdú lórílẹ̀ nìyẹn wọn lè ká sàkólé kan rẹ̀ ìsọ̀rọ̀ ìdíkà máa retí pé ṣé sàbílì la nǹkan tẹ̀lé máa gbé tí ní tẹ̀lé nǹkan mi bá one hundred and something nǹkan mi two hundred and something àbí kìíní two hundred kó wọ́n kà tó wọ́n sùhánàlá wọ́n kà tó wọ́n wọ́n kà lè wọ́n rí gbàǹbẹ̀ bẹ́ẹ̀ ń pẹ́ pé nàmásì aṣọ fún ẹlòmíì nínú nídòmí tó jìnnà àwọn àdónétì ẹlòmíì ẹ̀kọ́ ẹlòmíì lè gbé gbogbo ẹlòmíì lè ṣe ojú ẹlòmíì lè ṣe ojú ṣé ní táwọn àtàwọn wá sáwọ̀ wá ni tí ẹlòmíì náà lọ́wọ́ bí ráwọn tọ́ ẹlòmíì fa gbọ́ pé kí ni òtẹ̀mọ́ wa lá ní kò tẹ̀mọ́ wa lá ńlọrin àfàǹfà kan tọ́lọ́ ní kọ́lọ́ ọmọ yẹ nínú olówó àyíbẹ̀ kọ́ ni sọ̀rọ̀ fáwọn kátọ́rọ̀ ní kọ́rọ́ kọ́rọ̀ mọ̀ yé pékin àtọ̀kùn náà lè ti kárí ní àdébí kí ní àdébí sọ̀rọ̀ kódà sọ bá mú nà kó dà ní tí àwọn tàn wá náà làwọn náà wá àlejò náà làwọn ìbàdàn wá ìyẹn náà bàbá lajọ wá ṣe máa sọ̀rọ̀ máa ṣàánú àjọ tó máa ṣe àti òsì nínà náà bá náà bàbá sàmà ṣe wọn bẹ̀rẹ̀ sọ̀rọ̀ wa ṣe questions tó ń وكفى بنا ومن عطى جزاكم خيرا mùsọ́lá kẹsẹ̀ ìgbà nǹkan jẹ́ ẹ̀yìn ìlú ṣùgbọ́n ìjà rí máa ṣiṣẹ́ lánàá ní kí ó fi máa wà ní ẹgbẹ́ kan náà ni pé ibi tí ilẹ̀ pọ̀ sí tó ṣe kíní gàdùn tó gba ọgbà ráàlú ìgbọ́n ọjọ́ má jìnnà sí ìlú tó ṣe lẹ́nu kọ́ wà lẹ́yìn ìlú.

sí mọ́sáfà náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe àpé kèrè pé ìlú òṣèré àmìgbà yẹn ni oṣù wa ń sọ̀rọ̀ mọ́sítì náà kò jìnnà ṣe pé ẹ̀yìn ìlú ṣe pé ẹ̀yìn ìlú so tábìlì pé kèrè pé bọ́yá dandan kọ́ alẹ́ yẹn ṣùgbọ́n kọ́dà débi tó ṣe gbáyọ tó dà yẹn tó dà yẹn gan tí wọ́n fi máa ń ṣe kí nínú pé àwọn tó àwọn tó tún wà níbi àwọn bíi rògbòdìkọ tí wọn níbi tán ṣe pé kí n pẹ́ pé kò sì jìnnà kò sí màṣákọ̀ fún wọn pé kí wọn lè wà ó gbólúgbẹ wọn náà ní kálukú ó ti rí ó sì gba ẹrọbítà ó sì gba ẹrọbítà yẹn tí wọ́n ti ń kéré dì ní Ìlọrin wọ́n tó kéré dì ní Ìlọrin wọ́n ti mìíràn àbújá ń kéré tẹ́lẹ̀ Ìlọrin kò jìnnà tó dà ṣùgbọ́n bí Ìlọrin bí lucien fẹsẹ̀ náà ṣe ṣe kí ní ṣe yẹn sí náà sí ní sọ ẹ wá wọn síbi tí èdè wá wá ń sin náà kò ti dìlú kò sí ṣètì kúrò ń bẹ àwọn pé ìgbẹ́ni ọmọ ìbọn wọn ti ń bẹ pẹ́ kúrò ń sìn ẹ ẹ kọ́ ní àti ń lè kí ní ọ̀nà tó ń ẹ̀ kọrin ẹ̀ ń bẹ náà rẹ̀ mìíràn kọ́lé sí ẹ̀ kọrin pé gbé ìsẹ́gbẹ́ ló wọ́n fi dé ìgboro so ọba ayé kọrin ti wọ́n nù lọ́rùn <laughs> so ọba ẹ̀ tó ti bẹ̀rẹ̀ nǹkan jẹ́ àti mọ́kànlá ti kú tó ti gbẹ́ tó bẹ̀ bẹ́ẹ̀ sì kìíní gan wọ́n fi ti wọ́n ti ń kí ti tó dánwò ṣọ́ hàn mí tí wọ́n bá ń lọ sí wọ́n bá ti ti ẹ̀ ti ń pè é.

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله الآن لو كنت كنا جاد لنا فون درس في ظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت وإن تلقى فيه الألم وصابر وذابر ولا تكسلا فإن الهموم بقدر الهمم